يومئذ الحق يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون فمن ثقلت موازينه فأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم alhamdulillah tuma salatu wa salamu ala rasulillah a kí ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò almuflehun èyí tí ilé ẹ̀kọ́ muflehun high school tó wà ní àdúgbò muslim ìfẹ́lódò ìdí òbí ní ìlú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo àlékún àgbéga máa bá ní ṣe fún ilé ẹ̀kọ́ náà gbogbo àwọn tí wọ́n gbé owó kalẹ̀ tí ẹ fi láǹfààní àti máa gbọ́ ètò yìí lórí afẹ́fẹ́ di àsìkò yìí nínú àwọn òbí tí wọ́n jẹ́ òbí tí wọ́n lọ́mọ nílé ẹ̀kọ́ yìí àtàwọn mùsùlùmí mìíràn náà tí wọ́n tún ń gbọ́ ètò yìí táwọn náà tún ń fowó dá sí pé aláwọn ọ̀fẹ́ kétò yóò dúró abẹ́lọ́n kó bá ní san gbogbo yín náà san olóore kó mọ̀ bá ní ṣe àlékún arísìkì fún yín àlékún gbígbàdúà àlékún ìmánì kọ́lọ́n kọjẹ́ kájọ bá níjọ́ gbèǹde alkiyama lọ́jọ́ tó já sí pé owó ò ní wúlò àtọmọ àfẹntọ́ba lọ bá ọlọ́run bí kọ́lbìn sẹ́lẹ̀ pẹ̀lú ọkàn tí ó mọ́ ọ̀dà ẹ jẹ́ ká tún bẹ̀rẹ̀ ètò ní òru èní pẹ̀lú àyọkà láti inú alukur'an èyí tí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ wa abdullah miftahuddin tó já sí pé òun ni ó kà fún wa bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استكفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمجركم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا صدق الله العظيم ọlọ́run bá ní fún akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà tí ó pọ̀ kó dẹ̀ bá ní ṣe gbogbo àwọn ọmọ wa náà láwọn ọmọ tí ó jẹ́ ọmọ alálùbáríkà ẹ jẹ́ ká gbọ́ kíkà láti inú hadith ọ̀rọ̀ ànábì muhammad sallallahu alayhi wa sallam látẹnu akẹ́kọ̀ọ́bìnrin wa hikma miftahuddin bismillah. قال رسول الله صلى الله عليه وسلم سم الله وقل بيمينك وقل مما يليك رواه البخاري ومسلم Translation The Prophet of Allah, peace be upon him, said, Mention Allah's name before eating. Eat with your right hand and eat from what is closer to you. Transmitted by Bukhari and Muslim. Lesson from their deeds. 1. We should say Bismillah before eating. Two, We should eat with right hand. Three, We should eat from what is closer to us. Ọlọ́run bá ọmọ náà ní alálùbáríkà tí ó pọ̀ o. Ẹ̀yin ẹrúṣẹ́ Ọlọ́run tí ó bá rí bẹ́ẹ̀, a tó ti dé lóru òní o níbi tá a ti máa ṣe àwọn àlàyé ní ọ̀kan ọ̀jọ̀kan fún ara wa. Agbẹ́rin tí a fẹ́ kó sínú ẹ̀ lónìí pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run, òun náà tún lè gbà wá tó àwọn ẹ́písòòdù bíi mélòó kan òun náà lágbọ́nrin tá a pè ní àlẹ̀kìyáánà àlẹ̀kìyáánà òun ni agbọ́nrin tá a fẹ́ fi sọ̀rọ̀ agbọ́nrin yìí sì rèé agbọ́nrin tí yóò tàbá onílé tí yóò tàbá àlejò kódà yóò tàbá àáfàá tóun náà ń ṣe wáàsí kí ni ń tà ń pè ní àlẹ̀kìyáánà òun ni jàǹbá ṣíṣe mímọ́ ṣe jàǹbá mímọ́ ṣèrú mímọ́ ṣòjòrò eléyìí òun ni tí agbàlérò pẹ̀lú àlẹ̀kìyáánà àwọn àfẹ́sìn tá a bá ní ká máa ka ìtumọ̀ eléyìí tí wọ́n fún àlẹ̀kìyáánà ìtumọ̀ yẹn pọ̀ nínú tí ń bẹ lọ́dọ̀ wa ń bì ìtumọ̀ àfọ́ àwa àlìjáhìm ọwà ń bì tí wọ́n fún àlẹ̀kìyáánà àfọ́ àwa àlàháfìm almanawi ìtumọ̀ táwọn náà fún ọ wà ń bì àáfàá wa ibn al-Jawzi ìtumọ̀ tiwọn náà wà ń bì kódà ìmáàmù Qurtubi àwọn náà ṣàìsọ nípa kíni ń jẹ́ jàǹbá ẹ jẹ́ kákẹ́wò ìtumọ̀ kan àbí méjì nínú tí àwọn àfẹ́ẹ̀sìn tí wọ́n sọ. alimami Qurtubi àáfàá wa ńlá àáfàá onítẹ̀fsírì ńlá àáfàá onímọ̀ lọ́pọ̀lọpọ̀ yẹn wọn ní tí ń jẹ́ jàǹbá òun náà ni algobar wa ìfà òṣèyí bàbá níta bá ń sọ̀rọ̀ jàǹbá kéèyàn ó ṣèrú kéèyàn ó ṣàparùtù kéèyàn ó dojú nǹkan rú ní tí ó yẹ kéèyàn ó fi pamọ́ kéèyàn ó ṣe àbòsí kó wá fi nǹkan kan pamọ́ ní tí ó yẹ kó ṣe bẹ́ẹ̀ àwọn ní tí ń jẹ́ jàǹbá lọ́dọ̀ tàwọn nìyẹn bákan náà àáfàá wa alhafib almanawi àwọn ń ṣàlàyé pé alkhiyana iya tẹ̀fúrítù fil amana wọ́n ní tí ń jẹ́ bẹ́ẹ̀ náà ni pé ká gbé gbàfipamọ́ amana trust ká gbé trust lẹ́nìkan lọ́wọ́ pé nǹkan yìí ó gbàfipamọ́ rẹ̀ o afúnṣọ́rẹ̀ o báni ṣe dáadáa o kéèyàn wá ṣe àṣe ètò kéèyàn ó ṣèrú kó ṣòjòrò. So kọ́mọ̀sì àmọ́ náà gbàfipamọ́ yẹn kọ́mọ̀sì dáadáa wọ́n ní ti ń jẹ́ bẹ́ẹ̀ nìyẹn àáfàá tún ní ara tí àlèkìyá náà jàǹbá ṣíṣe òjòrò èrú wọn lára tó kó sínú òun náà ni mọ̀kọ́lá fatulẹ̀ hákì bínákúdìl áàdì fi sírì wọn lòun náà ni ntọ́jọmọ́ nǹkan òdodo tá a ti jọ fẹnu kò lé lórí ntọ́jọmọ́ àdéhùn káwá jàǹbá rẹ̀ ká òdodo tá a ti jọ fẹnu kò lé lórí nígbà tá a bá ń sọ àníwá olùkìyà náà àwọn onírànràn jàǹbá ìtumọ̀ àwọn àfa yìí yóò yé yín ẹni tá ti jọ sọ pé mo fẹ́ gbéṣẹ́ fún ọ mẹkáníìkì ni o irú bóòtù báyìí ni ọba àrà sí mọ́tò mi o ten thousand ni wọ́n ń ta o àtijọ́ fẹnu kò ọwọ́ àlọ́ra oní nine five five hundred tó dínkù bẹ́ẹ̀ òròjọ rẹ̀ jọ gbéra kìámà táwọn àfa àbá mú ìtumọ̀ nǹkan wáyé tí wọ́n ń sọ yé wọn àṣà àtijọ́ ládéhùn ọwọ́ á tú àdéhùn yẹn bíi nákúdìlà áádì sí sírì ó tú àdéhùn yẹn secretly nígbà táwa tá a jọ sàdéhùn dáàfin bẹ́ẹ̀ dọ́dọ́dọ̀ ẹ̀yin òṣìṣẹ́ ìjọba náà o ọdọ́dọ̀ àwọn àfà ọdọ́dọ̀ àwọn pásítọ̀ ọdọ́dọ̀ àwọn olóṣèlú ọdọ́dọ̀ àwọn tí ń darí ìlú ìwọ tá a ti jọ ládéhùn pé aago mẹ́jọ lọ́mọ ẹwọ ṣẹ́ o ó ti dọ̀gá ó débi iṣẹ́ ní eight oh one eight oh one ti ẹ̀tún yà ó débi iṣẹ́ ní tẹ́ẹ̀nì ó sì seven fifty nine bẹ́ẹ̀ ó ti jàǹbá tọ́lá dé òun tá a dọ́gba ara wa ṣiṣẹ́ kọ́ yẹn gbogbo ọ̀nà lọ́jọ́ kí n sọ wípé wáàsí à á farabalẹ̀ sọ ẹ́písòdù ẹ̀ ni gbogbo wa òun ni wáàsí ìbáwí ìwọ tíwọ náà gbá àyàn ṣiṣẹ́ tó níye owó tó máa fún rèé tíwọ náà ò fún ọjà ń bá rẹ̀ ìwọ tó gbéṣẹ́ fún ọ tó níjọ́ báyìí òun nìkan wá gbaṣẹ́ tó fún wọn níṣẹ́ jàǹbá tiwọn náà ṣẹ́hun ìwọ tí wọ́n ní mẹ́ṣọ́mẹ́ǹtì báyìí ìwọ bíríkìlà tẹ́ ẹ ti jọ sọ̀rọ̀ pé kankéré tá a bá yín kùn yìí o ten mítà báyìí kíní kan mítà ni o ti wá rò pé eléyìí ọ̀jẹ̀ kí wàhálà wọn pọ̀ ọba dẹ̀kù ìwọ náà jàǹbá lọ́jọ́ ká sọ pé jàǹbá yìí kò síbi tí ò dé. àáfàá wa aljahiz àwọn ni ti ń jẹ́ jàǹbá lọ́dọ̀ ọ̀tá wọn wọn lọ́wọ́n náà ni alistibdad bímọ yóò tamanu lè nsánú àlè minal amuwal wal arob wọ́n ní sẹ́ẹ̀rí ti ń jẹ́ jàǹbá òun ni pé àwọn nǹkan tá a máa ń trọ́ọ̀sì èèyàn lé lórí àwọn nǹkan tá a sọ pa àfọkàn tányàn lórí ẹ̀ kóńtọ̀hún kọ́ wá lọ ṣe àbòsí kó sòjòrò kó fèèrú nínú kíni o àmúwàl bọ́yọ̀wọ́ ẹni tá a kó dúkìá sí lọ́dọ̀ tá a ní n tá a fẹ́ àfọkàntán lórí dúkìá yìí bá a ṣe fẹ́ kó ṣeré ọba lọ jàǹbá àbí n tó ní í ṣe pẹ̀lú dignity and integrity ìjọ́mọnìyàn ìjọ́mọlúàbí èèyàn ọwọ́ lọ ṣe kí ni ó ṣe jàǹbá lórí ẹ̀ àbáwọn nǹkan míì tá a máa ń kó sí yàn ní ọ̀dọ̀ àáfà tá a bá ní ká máa mú ìtumọ̀ wá ẹ jẹ́ mú ti àáfà wa àlìjáúsí kí n fi kún káwa bọ́ síbi tá à ń lọ ká lè gbàgbọ́ yé jàǹbá tá à ń sọ yìí ọkọ̀ jáǹtẹ́yìn mọ̀ sí jàǹbá jàǹbá nínú Islam kò sí tí ò kò sínú àáfà wa alhafib ibn aljáúsí ọlọ́run bá ní sanwó lẹ́sàn-án rẹ̀ àwọn ní ti ń jẹ́ àlìkìyà fíìmọ̀ ìtàmọ́nù ìsánì àlẹ́ yìí wànà kí dùhà àmàna bàbá ní wípé sẹ́ẹ̀rí ìta ń pè ní jàǹbá òun ni kọjá sí pé ń ta àfọkàn tán yàn lé lórí kó sì lọ jàǹbá wa kọ́ lọ kéwọ́kúrú ń bẹ̀ kọ́ lọ sòjòrò kó sèèrú kọ́ dàǹbarú nǹkan wọ́n ní ti ń jẹ́ bẹ́ẹ̀ nu bàbá Ibn al-Jawzi wọ́n ní kí n tà sọ ó lè yé ìdàkejì rẹ̀ opposite ẹ̀ ni àmánà kéèyàn ò ní gbà fipamọ́ kéèyàn ò ní òdodo ẹ̀mí kéèyàn jẹ́ ń tá a lè fi ọkàn tán wọ́n tí ń jẹ́ dàkejì ẹnu tá a bá ti lè fọkàn tán lórí nǹkan á ó ń jàǹbá ní ọ̀hún ọba àlekè ọlá ti sọ fún wa nínú alukur'an nígbà ọba ń anfal quran chapter eight verse twenty eight ọlọ́run ní látàkúnú lọ àwa rọ̀ṣúlà wàtàkúnú àmànátìkún ọlọ́run ní ẹ mọ̀mọ̀ jàǹbá ọlọ́run àṣejàǹbá ṣíṣe a tún lè ṣe jàǹbá fọlọ́run ìwọ tásìkò òórùn tó ta sọ pé ìyá kàná abudu wá ìyá kàná style a níwọ ọlọ́run láàmú sìn ọ̀dọ̀ ẹ láàmú wárán lọ́wọ́ wá àáfà àsìkò òórùn tó ọ̀lọ́ kírun ó ń jàǹbá níwọ náà àsìkò òórùn tó o sì lọ kírun fọlọ́ o sì lọ lọ́run lọ́ọ̀mọ̀ ẹ̀sìn ó ń jàǹbá ni ọ̀ ìwọ náà níṣòro nígbà tó wá níṣòro ìwọ náà lọ wẹrí nínú odò ìwọ náà lọ join ẹgbẹ́ olóògbó ni ìwọ náà wá ṣe kí ni o ọ̀ságbẹ́rẹ́ láǹdì gbogbo ọrùn rẹ lọ wá ń pọ̀fọ̀ àáfà wọ́n wá máa fà lóríta ìwọ náà wá ń sọ báyìí ọ̀ ń sọ báyìí àáfà ìwọ náà ti jàǹbá àmọ́ náà ọlọ́run ni ẹ má jàǹbá èmi ọlọ́run ẹ má jàǹbá ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìwọ náà jàǹbá súnà wọ́tẹ̀kùnú ọmọ náà ti kùn nígbà bá ti lè ń jàǹbọ̀ ọlọ́run àtànàbí náà àwọn nǹkan gbà fi pamọ́ láàrin ara yín náà ẹ wà lọ mọ jàǹbá rẹ̀ ẹ sọ́ra o ẹ jìnnà sí gbogbo ohun tí ń jẹ́ jàǹbá ìyẹn ló fà á táwọn àáfàá sọ wípé oníranran òun ni jàǹbá òun ló túmọ̀ sí ẹ jẹ́ ká máa wò ó ní kọ̀ọ̀kan àwọn nǹkan tí jàǹbá tó kó sínú ṣùgbọ́n ká tó bọ́ síbi tí jàǹbá kó sínú àáfàá ní a ní àkọ́sáàmù lè kìyàánà àwọn ọ̀nà tí jàǹbá pín sí alákọ̀ọ́kọ́ àlèkìyàánà sí hakila èèyàn lè ṣe jàǹbá nínú nǹkan tọjọ ọmọ tọlọ́hun tàbí ká sọ wípé àlèkìyàánà sí umori di kéèyàn ó ṣe jàǹbá níbi àwọn tọjọ mẹ́sìn gbogbo ẹni tó bá ń ṣe jàǹbá níbi tọjọ mẹ́sìn ó ń fọjọ́ ọ̀gbìndì àlèkìyàánà rẹ̀ takátì ó fi ń ṣeré ká sọ́ra bákan náà àáfàá aláà tó lè ṣe àlèkìyàánà sí ìmọ̀ àbáyìnà náà nínú tí máa ń da àwọn èèyàn pọ̀ àṣejàmbá kan ní í ṣe pẹ̀lẹ́sìn ọlọ́run èyí ò lè kó ọlọ́run sínú ó kó ànábì sallallahu alaihi wasallam sínú ó kó kásẹ̀ èèyàn lè ṣe jàǹbá fún kúránì bẹ́yẹn sì lè jàǹbá fún súnà ànábì sallallahu alaihi wasallam àwọn ètò bá jọ mẹ́sìn tọ́jú ọmọ tọ́ ọlọ́run àgbọ̀dọ̀ ṣe jàǹbá ń bẹ̀ bákan náà láàrin ara wa àgbọ̀dọ̀ ṣe jàǹbá àáfàá láwọn tí jàǹbá ìwà kó sínú ọ̀pọ̀ ẹ̀jẹ̀ a máa mú díẹ̀díẹ̀ alákọ̀ọ́kọ́ al-khiyana fil mizan àwọn èèyàn máa ṣe jàǹbá nínú òṣùwọ̀n òṣùwọ̀n mẹ́ṣọ́mẹ́ǹtì ìwọ tó ń lo tepurúlù aṣọ ọ̀pá mẹ́wàá ń gbà wọ́n délé tán wọ́n mẹ́sàn-án àbọ̀ ni wọ́n bá ń bẹ̀ àbọ̀ ọbẹ̀ ń bo lọ́lọ́ ọlẹ́jọ́ tó jẹ̀ wájú ọlọ́run jàǹbá ni ẹ má ṣe bẹ́ẹ̀. ìwọ tọ́já sí pé kóńgò lẹ̀ ń lò ẹ̀yin tọ́já sí wípé petrol lẹ̀ ń tà ó ti níbẹ̀ ṣe máa adjust ẹ̀ tí ò ní pé mọ́ jàǹbá ni alikhiyana filimizan àwọn èèyàn á máa ṣe jàǹbá nínú òṣùwọ̀n Islam sọ pé ẹ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ àáfàá ni ká sọ́ra jàǹbá gidi òun ni gbogbo tó bá ní í ṣe pẹ̀lú measurement ká sọ́ra fún eléyìí mùsùlùmí ò gbọ́dọ̀ ṣe kí ni o kò gbọ́dọ̀ máa ṣe kọ́lọ́n kọ́mọ̀ sí wa lẹ́ni tí yóò máa dín òṣùwọ̀n kù àáfàá ní àlẹ́kẹ̀yánà fi tìjà rọ̀ àwọn èèyàn á máa ṣe jàǹbá níbi tó ṣe pẹ̀lú business transactions kìí ṣe gbogbo business ló ní ṣe pẹ̀lú measurement ìmí ń bẹ tí ò ní ṣe pẹ̀lú súnwọ̀n gbogbo ń tó bá jọ mọ́ káràkátà kéèyàn ó ṣe jàǹbá irú ẹ̀sẹ̀ rẹ̀ láyé ànábì sallallahu alaihi wasallam tànàbì dẹ̀ wọ́ọ̀nù àwọn èèyàn pé kán bẹ̀rù ọlọ́run ìwọ tọ́já sí wípé gàárì tí ọ̀dà oko sálẹ̀ òkè ìtọ́dà sókè tán bá ti afẹ́ ra gàárì ó ti kóńgò bọ̀ èyí tí ọ̀dà ó ti fi ibì kan ìtọ́dà wà lókè ìwọ náà ṣe jàǹbá